بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام الأقى الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọrọ àlékún ìfẹ́ àti ìjẹ̀kún aṣíwájú wa ọ̀gá wa anẹ́gbẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam àtọrọ àlékún ìfẹ́ àti ìjẹ̀ náà fún àwọn ará ilé anabiwa Muhammad àwọn sọ̀hábì rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn ìtì ọlọ́run àti ọ̀la ọlọ́run kọ́ máa hàn wọ́n títí tó fi kárí gbogbo wa náà àti gbogbo mùmìnì tó dúró sí ẹ̀sìn ọlọ́run ọba ó ti tọ́ àti bí ó ti yẹ ẹ̀bẹ̀lọ́run ọlọ́run kó gba ààwẹ̀ wa ọlọ́run kó gba gbogbo ìdúró wa nínú oṣù yìí. ọlọ́run tó gba ìyáwá wa ìdájà wa ìjọsìn wa lọ́sàn-án lóru ọlọ́run kọjọkọjọ kan ọlọ́run kọjọ kápá níbi tí ó lérè tíra tí a ń ká ọ̀nà ni tíra mọ́tínú rẹ̀ sáré sí للإمام ابن أبي زيد القيرواني رحمه الله قال رحمه الله ولا صيام على الصبيان حتى يحتلم الغلام títí lórí ẹ̀sọ àlàyé lẹ́sìn omi àwọn awo ni ààwẹ̀ sọ̀rọ̀ àyàlé lórí àwọn awo ni òfin ọ̀ràn àyàlé lórí ni pé ààwẹ̀ sọ̀rọ̀ àyàn lórí àwọn ọmọ kéékèèké títí tí ó fi dépò bàlágà nítorí tí ó fi lálàá àmọ́ tí ń bá ń gbà á kò sí láìsí ń bẹ láàdá ń bẹ fún irú ọmọ bẹ́ẹ̀ láàdá sì ń bẹ fún àwọn òbí rẹ̀ náà torí tó ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá nínú hajj ẹ̀yọ̀ kan tuntun tó ṣe ọ̀kan lára àwọn obìnrin sàhábà ó wá gbé ọmọ rẹ̀ lọ́wọ́ ńjọ́ náà lọ́hùn nígbà tí wọ́n ń ṣe pọ̀wáàpọ̀ lọ́wọ́ nílé olúwa ibẹ̀ ni arábìnrin yìí gbé ọmọ rẹ̀ sókè níwájú ànábì sallallahu alaihi wasallam faqalat ọmọ àbí tí mo gbé lọ́wọ́ kékeré yìí ǹjẹ́ ó ní hajj bí wọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam sọ pé ní na'am walaki hajj òru bẹ́ẹ̀ ni ọmọ náà ní hajj ọ̀wọ́ tó tún wá gba ládàá hajj tọmọ ń ṣe nípa ti pé arábìnrin ilé ìsìn hajj kánà ló ti bọ̀ ládàá méjì lónìí yóò ní ládàá hajj sára rẹ̀ ló tún wá ní ládàá hajj tọmọ ti ń gbé lọ́wọ́ ọmọ náà tún wá ládàá ti sára rẹ̀ tó pẹ̀lú ilé gbogbo tó ń jẹ́ ìbára tó kù náà òbí bàbá mi ìyá mi àdáhùn méjèèjì tí wọ́n máa ń ṣe ọmọ lójú kòkòrò tí wọ́n fi ń kọ́ wọn tí wọ́n fi ń kọ́ wọn nígbà tí wọ́n bá ti dé ọjọ́ orí ní máa fi kọ́ wọn àwọn ọmọ náà wọ́n ní ládá àwọn òbí náà wọ́n ní ládá hátà yàtàlẹ́ máa ń lò náà wàtàkì bọ àlùjáàríà bákan náà tí àwọn obìnrin tí wọ́n fi dìpò wípé wọ́n ń ṣe haibọ̀ àwọn ọ̀nà tí ìran fi ń bá ọmọ yìí pé ní ọmọ ti dìpò bàlágà láì pé ní ọkùnrin àbóbìnrin ni tí ìkan náà méjì bá ti lálàá ó ti dìpò bàlágà obìnrin tó bá ti rí haibọ̀ ó ti dìpò bàlágà tó àwọn méjèèjì yìí ló fẹ́ fẹ́rin lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta omi irun abíyá àbí irun irun private part irun abẹ́ ìtọ́jú náà bá ti ṣẹlẹ̀ ìwà mi bẹ́ẹ̀ ó ti dépò bàlágà ṣàwárí ọjọ́ orí oníṣẹ́ ọlọ́run ọba ìjọ aláǹfààní rẹ̀ kó máa bá kò ṣàlàyé fún ọ wípé ọjọ́ orí wà nínú tí wọ́n fi ń mọ ìdépò bàlágà tí yóò bá rí ìkankan náà àwọn yìí tí oníṣẹ́ ọlọ́run ọba kà sọ̀rọ̀ lọ́wọ́ àdìmọ̀kánlẹ̀ ni ó tó kan ọjọ́ orí ìdí nìyí òun tí ọ̀rọ̀ fi pọ̀ látọ̀dọ̀ àwọn onímọ̀ ọdún mélòó ni ọmọ ó dà tó fi dé ipò ìyáàgà èyí tó ń ilẹ̀ yìí pé kò sí ọjọ́ orí kan pàtó ó wà ní ìbámu sí agbègbè àti climate condition ìlú kọ̀ọ̀kan bí ọjọ́ ìjọ ojú ọjọ́ bá ṣe rí ọ̀rẹ́ àwọn àti mọ̀ ìpè ní ọdún mélòó ni yóò tó dé kò ìyáàgà bákan náà kọ́lọ̀ àbílgolóògbé láti mẹ́tún àmàlú aláàbùdá ní sàrí ọ̀tá pẹ̀lú tó ọba ti dẹ́kọ̀ ẹ̀kọ́ bàdágà yìí òun náà ni gbogbo tí ń jẹ́ ẹ̀sùn pátápátá ló fi di ọ̀ràn èèyàn lé wọn lórí ọlọ́wọ́n bá sọ wípé ní wáyé ìrẹ́ abárabalà fáàlù nínú àlùfólúmá fáyẹ̀ sẹ́ẹ̀rìnù ẹ̀rìnù kòránì sọ nínú sọ́ọ̀tù yìí wọn kòránì chapter thirty four verse fifty nine chapter thirty four verse sixty nine ọlọ́run ní wọ́n lè bẹ̀rẹ̀ àbàlẹ́gà la fáàlù ní ìfún olùtọ́lùmọ́ tó bá ti di pé àwọn bá ti bẹ̀rẹ̀ sí ní máa ní àlá fálẹ̀ ẹ̀ka ìgbìmọ̀ káwọn tó wọnú yàrá yìí ká máa palẹ̀ kó ká máa bàyọ̀ dá tó ẹ̀yìn àwọn nínú ilé bàbá ìyàwó ọmọ wọ́n ní dàrẹ́kítà fẹ̀ sí inú ilé àmọ́ tó bá fi fáwọn náà bá ti dẹ́kun bàlágà kò lè mọ àwọn ọmọ ibi tí bàbá àti ìyá wọn ń gbé mọ́ ó máa gbà yọ̀ǹda òun náà ni àwọn tó bá fẹ́ wọlé tí èso sínú yàrá èèyàn fẹ́ wọlé láti ta gbogbo ẹni tí ìbá ti ṣe ara ilé kí láti ní kó gba ìyọ̀ǹda ìyọ̀ǹda láti ní pé tí yàrá bá kalẹ̀ fún ilé tí èso ilé rẹ̀ tí yàrá bá kalẹ̀ fún rẹ̀ náà bá sọ wípé ní man èyí yóò dá ọ ara rẹ̀ ni àpòjì mo lọ bẹ ọ̀sán àbújá mi wò sàlámù àlékún ọ̀sán àbújá mi wò tábàlá fẹ́ ní wọn wọ́n mi ní òun ní pé ní èmi ní Abdulwahab ẹlẹ́sìn àbí orúkọ mi tí wọ́n bá mà wọ́n lè dá mà pé èmi ni mò ń pè èyí sọ wípé ní èmi ni ọ̀pọ̀ sọ ń ṣe ọlọ́run ọba ìṣẹ́ ọ̀sọ̀lá ìfọ́ máa bá ní àwọn sáájú rẹ̀ ká lọ lè bá ó wá kalẹ̀ pọ̀ ó ọlọ́run ní mambilba ta ní bẹ ní ẹnu ọ̀nà tọ́hún ní ana wọ́n ṣe aláàmà pé ní ana ana wọ́n bá pé ní èmi ni wọ́n ṣe aláàmà wà dáhùn pé sọ èmi náà lèmi náà yóò ti padà lọ́wọ́ kò sí lẹ́kùn tó nínú ẹ̀kọ́ ni wípé tábà wípé ní ta ni èyí ó da akọ ara rẹ̀ àbí ọkọ̀ míì náà tí ẹni tí èèyàn ń kalẹ̀ fún ẹ̀ ó mà bóyá ọkọ̀ ni àbí bàbá alágbájá قال ومن أصبح جنبا ولم يتطهر أو امرأة حائض طورت قبل الفجر فلم يغتسل إلا بعد الفجر أجزاهما صوم ذلك اليوم ìmọ̀ wá ń ṣe é ṣe kí èèyàn ó ní jẹ́nàbà ẹ̀dá ọkùnrin àbóbìnrin ni bóyá ọkọ àti ìyàwó wọ́n ní àtẹ̀pọ̀ lóru ọ̀sọ̀ ọlọ́run bá tó náà fún wa ní pé ní òṣèlú ẹ̀lẹ́kùn lẹ́yìn látàkùn ìyá mi rọ̀ àtúntò ìlàlẹ̀ sáàyè fún tó wà ní pé ẹ̀kọ́ ni fún yín lóru rọmọbọ́n tẹ máa súnmọ́ àwọn ọkọ yín àwọn ìyàwó yín ìfàkọ́lẹ̀ lẹ́yìn gan ó wà lára àwọn iṣẹ́ tí wọ́n fi ń gba ládá nínú ààwẹ̀ àti wàtí èsì gba ààwẹ̀ náà torí kó ń ṣe ọlọ́run ọba ìṣọ́lọ́run ọba lọ́kọ́ máa bá sọ wípé ní wọ́n fi bọ́ bẹ́ẹ̀ bá abẹ́kùn lè bá abẹ́kùn padà pọ̀ níbi kọ́pà àti àwọn máa ní àṣepọ̀ sàrà ń bẹ níbẹ̀ pẹ̀lú wọ́n wá ṣẹlẹ̀ sí báwọn àbí kò tẹ̀sẹ̀ pé ní ó súnmọ́ ìyàwó àbí ọkọ ó lálàá ni lóru lóru àbí obìnrin tí ń ṣe áìbọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti àná arápẹ̀júwe òru kí àlùfáàjà ni ó tó yọ òun náà ni ó mára ni ó mára tí wọ́n wá sí ìwẹ̀ títí àlùfáàjà ni ti yọ àbí wò sí ìwẹ̀ ìdíran àti lẹ́yìn àṣùbà náà tó wẹ̀ náà tó kírun ààwẹ̀ ẹjọ́ náà ó tọ́ fún wọn wọn ò ní jẹun wọn ò gba ààwẹ̀ wọn wọn èdè máa wẹ̀ lẹ́yìn àlọ́sàn ààwẹ̀ ààwẹ̀ wọn ò bàjẹ́ ìrun náà ó sì wọ́n ṣàgbèsè ìrun tó bá sì fi ìrun bẹ́ẹ̀ náà ni ọmọdé náà tó ń ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tí ì rí ife ìlànà àti ife ìfìyàn ayébọ̀ lóbìnrin pàtó di wípé kí àlùfáàjà rí tó yọ ló lálà àfi tí àlùfáà àdàlù tó yọ ló ṣe háìbọ̀ ìtumọ̀ ni pé òun náà ti dé ipò bàlágà ààwẹ̀ dọ́hùn ó ti di ọ̀nà yẹn fún yóò bẹ̀rẹ̀ sí máa gba ààwẹ̀ lọ. قال رحمه الله ولا يجوز صيام يوم الفطر ولا يوم النحر àlàyé tó máa ṣe níbí ni àwọn ààwẹ̀ wo ló jẹ́ èèwọ̀ nínú ẹ̀sìn nínú ṣẹ̀ríà ó ní èèwọ̀ ní pé yóò bá wẹ̀ ní ọjọ́ ọ̀gbọ́n yóò mọ̀ ní náà sọ́rí wàlá ẹ̀dùn ìlú ìsìlámù yóò mọ̀ sí pé èèwọ̀ ní pé yóò bá wẹ̀ ní ọjọ́ ọdún ìtúnu ọjọ́ ọdún ìtúnu náà bá ti kéde pé a rí oṣù ọjọ́ ọdún oúnjẹ ọlọ́run ọba ìtura ọ̀pọ̀lọpọ̀ kó máa ba ó ṣe ilé ìwọ̀ kí yóò gbá wò àwọn àtàdé tẹ̀gbọ́ wá pé ní ẹjọ́ bá gbà wẹ́ńjọ́ náà fàfọ́ di aṣọ àbẹ̀fọ́ ọ̀sìn ó ti ṣe bàbá káfíńù oníṣọ́lá náà ń tẹ̀lé ọlọ́wà ìwọ̀sọ́lá lórí ọmọ rẹ̀ ọkùnrin àgbà alfáàfin ní jẹ́ lọ́bẹ̀ pé nípa padà á sọ abalfáàfin pé nípa wọn ti ṣe bàbá àfáàfin ní oníṣọ́lá ọlọ́wà ìwọ̀sọ́lá wàlá yóò mọ̀ náà àrí kọ́dẹ̀ yìí gbàgbà níjọ́ ọ̀gbun ha ló táwọn tán wà ní àràfá tán lọ sí hajj tán bá kó láràfá tán sún mùsùlùmí tán kó mùsùlùmí tó máa lọ sí mìíràn láti lọ sọ òkú wọ́n sì gun ẹnìjọ́ yìí wọ́n sì parí ọjọ́ ìlú ń pè ní ọmọ ìnáhàrì fún àwọn táwọn wà ní hajj àmọ́ àwọn táwọn nílé ọjọ́ ọdún iléyà òní fún àwọn náà táwọn náà wò pa ẹran àwọn ọjọ́ yìí èèyàn èyí gbàwẹ̀ ní ní ọjọ́ náà wàlá yasumu al-yawmaini alladhaini ba'da yawmi an-nahari illa al-mutamatta'u alladhi la bákan náà ọjọ́ méjì tó tẹ̀lé ọjọ́ ọdún ìpè ọjọ́ ọdún lọ́jọ́ kẹwàá ọjọ́ kọkànlá àti ọjọ́ kẹrìnlá èyí gba ààwẹ̀ àwọn ọjọ́ méjèèjì yìí náà torí pé ní ọjọ́ ọdún òun náà ni wọ́n àwa ni pé ilá àlùmùsàmásìn àyà tó ń tó lọ ṣe hajj tó wà ní maka tó ń ṣe hajj lọ́wọ́ tí ò wá rí owó tí ó fi pa ẹran òróró ẹran àdáyá ṣàtúnyó gba ààwẹ̀ yóò gba ààwẹ̀ mẹ́ta ní maka ثلاثة أيام في مكة وسبعة إذا رجعتم تلك عشرة كاملة tò yóò gba ní maka ó ti gba méje tó bá dé ilé tò irú ẹni báyìí ó lè gba àwẹ̀ kò ní gba àwẹ̀ ẹjọ́ ọdún gangan àwọn olùgbàwẹ̀ ẹjọ́ kọkànlá láti lè gbàgbé níjọ́ kejìlá kọ́ àlàwà ni yóò mọ̀ rọ́ọ̀bẹ̀ láyà tó mú mú tàfà wẹ̀ bákan náà ni ọjọ́ ọjọ́ kẹrin náà so ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àti ọjọ́ kẹtàlá torí pé àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni ọjọ́ ìdúnran fún àdúrà mọ́ta òun sì ni ọjọ́ ìpẹran ọdún iléyà fáwọ̀tà wà nílé ẹni tí ò bá rẹ̀rìn pàǹjẹ́ ọdún yóò pàǹjọ́ kejì ọdún òrí pàǹjọ́ kejì ọdún yóò pàǹjọ́ kẹta ọdún òrí pàǹjọ́ kẹta ọdún yóò pàǹjọ́ kẹrin ọdún so títí ó parí sábàtẹ́lẹ̀ fún mọ́gíríbì ní ọjọ́ kẹrin ọdún قال ويصوم من نذره أو من كان في صيام متتابع قبل ذلك àwọn tàwọn àkàlẹ̀ yìí lẹ́yìn ìjọ ọdún àwẹ̀ àti ìjọ ما باش àwọn tí wọ́n bá ṣèlérí pé òun fẹ́ gba àwẹ̀ ní ọjọ́ kejì ọdún lẹ́yìn tó láti ní yóò gbà bí wọ́n bá ṣèlérí pé òun fẹ́ gba níjọ ọdún gangan ìlérí rẹ̀ ẹ̀ṣẹ̀ ni kò ní gbà níjọ àmọ́ dandan níjọ kejì rẹ̀ àmọ́ jọ́kejì ọdún iléyá jọ́kẹta jọ́kẹrin ta ní pé èyí ò lè gbà wẹ̀ àmọ́ tó bá wá ṣe ìlérí kó òun ó gbà wẹ̀ èyí tó ń bẹ̀rẹ̀ ni kó gbà wẹ̀ níjọ́ kí náà ń pè ní ìlérí ni pé ọlọ́run bùkátà tó wà wájú mi tọ́ba ní kí n rí ṣe pẹ̀lú ògùn ọlọ́run ọba èyí ń gbà wẹ̀ ẹjọ́ kan àbí ìyànnágbélà ìyẹ̀bá ìfún ọlọ́run ọba tá ń pè ní ìlérí oríṣi aláfàlọ́ àtàfàlọ́ ní kamáṣẹ́ lérí pé iná máa yóò sáàrájú nínú ìbáfẹ́lì ọ̀rọ̀ bùkún kẹrì ìlérí bí àtẹ̀yàn tí a ń gbé ìyẹn ní bribe ni tí a ń gbé ìyẹn ní bribe ló ṣe rí pé kí a ń jú sí ìyẹn gbà ó lè bá a ṣe nǹkan báyìí wọ́n ṣe ọlọ́wà ní pé ọlọ́run ọba wa kò bùkátà fẹ́lẹ́ yìí ọlọ́run ọba ọba kẹrì ìrùnà ọlọ́rẹ̀ ni kò fẹ́ẹ́ fẹ́ẹ́ gbé tó kò ìpọ̀jù gbà náà tó ìwọ ní kéèyàn ṣe ìlérí àmọ́ tí bá ti wá ṣe é ó ti di dandan kó pé ìlérí o mo pe wàá sọ pé ní yóò fún nàbì nàzírì ọ̀rọ̀ àfún nàyà ọmọ bá rẹ̀ sáré owó kò sàfẹ́ ọ̀rọ̀ àtàwọn ẹ̀rí mi bá àwọn yóò sọ wọn bá àwẹjọ máa ń fi ìsìyá ni mùsàtà àdé àdẹni tó dára kàfàrà fẹ́lẹ́fẹ́lẹ́ so yìí náà tó ti gbọ́ wọ́n bẹ̀rẹ̀ ní bẹ́rẹ̀ àkàfàrà bàbá mi tó ti fẹ́ báyìí lẹ́yìn àwẹ̀ òun náà lè gba láti jọ́ kejì ọdún iléyà àmọ́jọ ọdún méjèèjì àtọ́dún ọ̀túnú àtọ́dún ọdún iléyà ní ọgbà ìgbàlá ní àwọn ọjọ́ yìí. قال ومن أفطر في نهار رمضان الناس ينفع عليه القضاء فقط ẹni tó bá túnu nínú ààwẹ̀ náà sì yá tó gbàgbé tí ó ṣe òun náà ni pé yóò san ọjọ́ òun wàkàdáàlì kàmán akọ̀rọ̀ fi ìlè bọ̀rúrọ̀ sí ìmọ̀ràbí àtẹni tí ó bá tún torí pé ó ní rọ́dòrí ti ṣẹ̀rí àkọ́wọ́ sí gẹ́gẹ́ bí oórẹ̀ àdósìnrìn àjò eléyìí náà yóò yóò yóò san ọjọ́ òun padà sòtàkọ́kọ́ wọ́n rà ẹ̀tọ́ àbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìfẹ́ni tó bá jẹun àbí tó bá mumi tó gbàgbé ṣe léyìí òun pẹ̀lú ìyọ̀n kò lẹ́sẹ̀ kò sì ní san ààwẹ̀ ọjọ́ ń padà pẹ̀lú àdínkù oríṣi ọlọ́run ọba ìwé ìsọ̀lọ́ àlọ́sọ̀fọ̀ ẹ pé yẹn tó bá jẹ lọ́sàn rọmọbọ́n àwọn ohun mi lọ́sàn rọmọdán tó gbàgbé báyìí ò tí má sọmọ ó pé ààwẹ̀ rẹ̀ eléyìí ń bẹnu bùkárí àti mùsùlùmí àti mùwákọ́ Imam Malik alihakimu naisaburi ọ̀kan lára àwọn onímọ̀ àdínkù náà ni òun náà tún wá gba àdínkù kan wá ó sọ wípé من أكل أو شرب في نهار رمضان فليتم صيامه لا كفارة عليه ولا قضاء so eléyìí àdìgbò tó ń ṣe àlàyé pé ní kọ́pẹ́ àwẹ̀ rẹ̀ kò sí nǹkan kan tí ó ṣe kò ní kàfàrà kò sì ní kò sì ní san gbèsè so nǹkan tó ń ṣe aláwọ̀ bá ṣe aláyé ní sọ́lá padà tó máa gbà. قال ومن فات وسفرا تكفر في صلاة فهذا كان تبع تبع سمع الجيل ó ní àǹfààní àti túnú ní irú inú àwẹ̀ náà kódà bí àwẹ̀ bí àsọ́rí ah, nínú orí ìrìn àjò náà kódà bí ìrìn àjò tí ò bá tí ò bá ní ńlá ọ̀la ọ̀sọ́ ọmọ àbò ilé ìlà ẹni tó bá ń tíráwù ó gbàwẹ̀ òní ó dáàbì fún ó gbàwẹ̀ òní ó dáàbì fún pàápàá jùlọ tí àwọn ọba tí ò bá ní ńlá tí ò bá ní ńlá. فأنتما أربع ومن سافر أقل من أربعة برد فظن أن الفطر مباح له فأفطر فلا كفارة عليه وعليه الخبر ẹni tó bá ń kó sí ìrìn àjò ìrìn àjò tí ò sí tó dèdè dèdè tí kí ẹ máa fi ń ṣìrìn àjò àwọn àfáà ju tí ó rí eighty ọ̀dẹ́ eighty one kilometres ẹni bá ń ṣìrìn àjò ibùsọ̀ tí ò sí tó eighty one kilometres tó nínú òǹdí wọn àwọn afáfẹ́ pé ní ìrìn àjò tó tó táàpì ní àjò ní tó fi tó eighty one kilometres èyí tí ò bá sì tó pé kì í ṣe ìrìn àjò eighty one kilometres láti Ìlọrin sí bí ọ̀mùwàrán àbí Ìlọ́fà àwọn bí eighty one kilometres ni ìdá ọ̀mùwàrán àbí Ìlọ́fà ìtàbàtà láti ìjàmà tòmísìn ẹ̀dọ́ bá ń sábà láti Ìlọrin lẹ́sìn bí tí ó ti máa ta kìlómítà tẹ̀lé láti gbẹ̀mọ́ níjọ́ òun bí a bá ti dé bàkàrẹ̀ ìmọ́dù tó máa ta kìlómítà lórí tó bẹ̀rẹ̀ ìlú bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú ti wá kọjá mákẹ́ ìmọ́dù nìkú ó ti kọjá jama ó ti kọjú amóyọ̀dá ní finteki láti abáyọ̀ ní ti máa ta ó ti kọjá jama ó ti tún wá kún kan amóyọ̀ tí ìlànà bá kún kan ìdàkùn àlọ́la tẹ̀síńtà láti lọrin ìdàkùn ló ti máa gbé òǹkà kẹta torí pé áhìrò áhìrò bìnà òun náà ní àyè ìfìlẹ̀ sọ́láwà ní masala tó láti máa lo bílù bá ti tẹ̀ sí tó lọ́pàá yẹ pé gbogbo àtàgbéra èkó nìkì kí wọ́n máa yòwò èkó dáadáa kí wọ́n máa lọ láti ìlú kan bóyá láti bá bí àtàkùnjúwe kókó máa ṣẹ̀dá pé ní kò sí ìlú ni ó ti tó travel ìlú ni ó kàn lẹ́yìn kò ní ṣe ìrìn àjò ẹni tí wọ́n wá ṣe ìrìn àjò ní ìletò tí ò tí ì tó ìgbé ẹ̀kọ́ tó mu òun wá rò wípé orírìn àjò lọ ńlọ láti lọ nítorí lọ sí dọ́kìn wọ́n rò pé tí a bá ti lọ́dọ̀ ọ̀gá náà ìrìn àjò ni ó wá tó mu ó ní pé sàdá kàfàrà tàlẹ́ yóò kò dáná kàfàrà wà lè kọ̀dọ̀ àmọ́ yóò san ọjọ́ òun padà ọ̀daràn kàfàrà àmọ́ yóò san ọjọ́ òun padà kọ́ọ̀lá wa kúlù mọ̀ ní àpòtọ́ra mọ̀tà àwòrán ìlànà sàrẹ́ àtàkùn tàbí gbogbo ẹni tó bá sínú níran kan wípé òun lẹ́tọ̀ọ́ àti sínú ó padà wá hàn sí pé kò lẹ́tọ̀ọ́ àti sínú ju ẹni bẹ́ẹ̀ ọ̀daràn kàfàrà ju ẹni bẹ́ẹ̀ ọ̀daràn kàfàrà musa kamali abá kamali káwọ́pẹ̀ tó fi àgbàlá màá nì wọ́n béèrè béèrè kan ní ìjẹ́ ìjọba làwọn kọ́sán alẹ́ kan rẹ̀ àkàndáhùn ní lérè pé rà àmà gírafítì irú béèrè bẹ́ẹ̀ wọ́n láwọn gbọ́ lórí rédíò pé apá kan àjọ ọmọ akéwò kan àjọ ọ̀gbẹ́ni kan sọ wípé òfin ti ń jẹ́ kàfàrà nínú Ramadan lọ́sàn-án Ramadan. àwọn ìpàdé àti wá ń béèrè wọn tó ń béèrè nígbà tá a kó ọmọ tálá fi tán pẹ̀lú amúfà náà ká lọ lísìn sí irú ọ̀rọ̀ tí ẹ̀ńtà òun sọ tó ó ń sọ nínú sójú pé kò sí ní ti ń jẹ́ kàfàrà nínú Ramadan nínú Ramadan ló ń sọ kò sí ní ti ń jẹ́ kàfàrà yìí kò sí ní ti ń jẹ́ ìtanràn ó túmọ̀ sí pé ní gbogbo gàdí àbáṣe nínú Ramadan kò dẹ́ṣẹ̀ bó báyàwó ẹ̀sùn kò dẹ́ṣẹ̀ bó jẹun tó máa máa jẹun kò dẹ́ṣẹ̀ àgbo mọ̀mí tó máa mọ̀mí kò gbogbo tó wà wọ́n ṣe wọ́n tó wá ń bí nípa ọ̀tún bíi pé kódà tó bá jẹun kò sí kàfàrà tó bá mọmi náà kò sí kàfàrà tó súnmọ́ ìyàwó ẹ̀ náà kò sí kàfàrà kódà olóòtú gbàgbọ́ pé ní à ọ̀tún bẹ̀rẹ̀ kò dé o tó tó tó nìkan kí wọ́n gbé jọ ọ̀rọ̀ tí ò dáa ní ìlú ẹ̀kọ́ tó wà ní ìkọ́ wa nínú ilé ìlú pé téèyàn bá gbọ́ ẹ rí i pé nínú kíkọ́kùn jẹ́ pé ìtàn àdápa ọ tí wọ́n pa mọ́ ìyá ńláwa àìsà rọ̀gbẹ́ lọ́sàn-án ńlá àná wà ní ìkọ́ alẹ́kọ̀ọ́ tó gbogbo wọ́tà bá ti ń gbọ́ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ nta àmàwé ni pé subhana kahada bòtánu àdìmọ́ lọ́hùn àti mo gbọ́ márùn bíbù kí ìyọnu inú yóò sì dùn sí yóò wí bẹ́ẹ̀ ọlọ́run inú mi ò dùn sí o kí n sì yọnu sí ti àpá sí ọkùnrin yìí sọ kahada bòtánu náà wí eléyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó burú jáì ni rọrọ tó lè pa àwọn ọlọ́pàá tó mọ̀ kọ́mọ́ mi olókìtà yìí fẹ́ràn àwọn afá máa ń tọrọ àdúrà pé rọ́bà ni látọ̀ àkéré náà lè má bá a lọ sọ́fà á òmìnira lọ́hùn dákun mọ́ bàbá wí pẹ̀lú nǹkan táwọn òmùgọ̀ ọmọ ń sọ àwọn òmùgọ̀ ọmọ mọ́tà máa ń sọ ọ̀rọ̀ òmùgọ̀ ni kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ gbọ́dọ̀ rárá bí kúrò fẹ́lẹ̀ yìí. سبحان الله فهم من يقول ولقد أنزلنا ولقد أنزلنا آيات الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله

ìtọ́jú èyí pé ẹlòmí ó ní ibi ìsọ̀tún ní ẹ̀mí òkú ju lọ èyí ó sì máa ń lọ àwọn tí a kó o ti ní àfárá tó wọ́n fi tán wọ́n kàn tí àbá yẹn sọ ní ìgbà lórúkọ ẹbí ẹbí àbá ẹbí ẹbí náà bá ti dára àbá àtọ́bá ìdìbò bọ́ ìyá tó kú gbogbo ti ẹgbẹ́ sáà ló gbá ọmọ kan sí àbá ìdílé pé òpé ìdí àdéhùn ní àbá àdúgbò tó padà sọ pẹ́lú bá ti fọ́lọ̀ ní ìlú ní ilé ẹ̀rọ ní ìlú ní. ìrápọ̀lọ̀ àìrà ọlọ́wọ́ sàfà àjárí òjò ní. ọlọ́wọ́ àìrà ti ń àti ń ka síra ọlọ́wọ́ sàfà àjárí lẹ́sàárì ka ìrápọ̀lọ̀ kó làfẹ́ ìtàwọn ń ṣe òun ni wọ́n ń tẹ̀lé òun òun ṣe ọlọ́wọ́ bá ìtura sàrà fún ọba ara wa àwọn afọ́fẹ́ pé ní tí ọmọ ẹ̀ bá ṣe mistake ẹ̀ tíráì tẹ́ bá wá wọ́n zò rí ẹ̀bà wa àwa wí ẹ̀dá kan lọ kẹ́ra mi sábà gbọ́ tíkẹ́ẹ̀tì kẹ́kẹ́ àmì gbọ́ wà sí ẹ̀mí kankan àìsàn àgbàlagbà tó ń ti lọ báwo ni mọ́tò mi àbí inú ilé wà síkẹ́ kan ṣe kàrá dá ṣe kàmá àwọn tó yẹ mọ́ ń wọn ni rọ́ọ̀n ti ní kí wọ́n ṣíra dáadáa ṣé kàdá máa ní gbogbo tí o bá tí ìkú kè ṣíra dáadáa rọ́ọ̀n ló máa ti bàtà kò sẹ́ni tí o lè ṣe mistake ṣé kàdá àwọn sọ̀rọ̀ náà làwọn ayé àkọ́kọ́ sọ àbúrò àníbá máa lè kí Shafi'i Ahmad ìmọ̀tọ̀ náà ni ẹni tó bá kú sọ̀rọ̀ ní kókó dáadáa àti alhamdulilayi ó kú mi ọgbà tí bá ti ń bẹ láyé sọ àwọn ọgbà fúnlẹ̀ ló padà rà kádàrá lè gbà wá dà bọ́lá kádàrá tí òun náà gbà wá dà sẹ́ni kọ́ ọlọ́run kò jẹ́ ká ká ká ṣe é títí láti fi ra láyé àtàlàfíà rẹ̀ lẹ́yìn ló má tàlàfíà rà ẹ ṣe ẹ ṣe nùbá bá lóṣù tán torí ẹ̀ torí pé láti kámámì ìfìlẹ́ ìfì kámámì ìgbà ìyàwó èèyàn sọ̀rọ̀ àìṣe ìbá ihun sọ́ọ̀tì rẹ̀ nítò ó kàn gbọ́tẹ́ nìkan ń sọ̀rọ̀ kò gbọ́ pìlẹ̀ òṣùgbọ́ parí òun kàn mú àárín àfáà láti Egypt láti Cairo àná ẹ̀ṣẹ́ kálí tó ó sọ̀rọ̀ tó òun ò gbọ́ ìpẹ̀lẹ̀ òṣùgbọ́ parí ó kàn mú ìlú àkọ́ ń gbọ́ pẹ́ tó kàn mú ìtòwù tó lọ́ àbọ̀ sórí ọ̀rọ̀ kẹrin ìgbà tí a bá tẹ́ mọ sọ̀rọ̀ ẹ̀rọ ìpínlẹ̀ àtàwọn àbábá ní àmú kíra tó àtàbá ti mú kíra gbogbo àtàbíkó yìí ìsáálà ní náà làǹkà kò sẹ́ni tí ò ní ní èyí ò lè mọ̀ yìí pé absolu sunna nù àwọn àfáwọn sọ ayé pé ní al-isnadu min ad-din falawla al-isnadu laqala man sha'a ma sha'a isnadu sọ́ọ̀sì rẹ́fẹ́rẹ́nsì nínú ẹ̀sìn àlọ́wà ntọ́ ọ̀sọ́ ọ̀gbọ̀rọ̀ torí olùbára rẹ̀ pé ní káná tó ń tí àfáyé sọ ó gbọ́dọ̀ rí àwọn kan lò pé ní ọ̀rọ̀ ṣíà nìkan tí má dàbí àwọn ṣíà lò lọ́dọ̀ àwọn ṣíà àwọn rọ́pẹ́bọ̀ àwọn tí wọ́n ń bọ̀ àwọn tàbí àwọn àgbàyí pé ẹ̀fá ní mọ́tà nù ẹ̀sìn wọn so kí yóò jẹ́ nọ̀nọ̀bọ̀ kí yóò mú mi nọ̀nọ̀bọ̀ lọ́dọ̀ tó kò sí kàkà káà kí yóò bọ̀ ìṣòro ní kankan bẹ́ẹ̀ so ọ̀rọ̀ àwọn ṣíà yìí bẹ́ẹ̀ àwọn afọ àwọn afọlọ́kọ̀ sàlékún dáadáa wọn malami bandoma dọ́kítà bọ́fájúrì tọ́lá bẹ̀rù bẹ̀lọ́m àti ó yí àwọn ọlọ́lá ọmọ àlọ́ lọ́ọ́ ní mẹ́rẹ́tàbà àṣewù pẹ̀lú àwọn ọlọ́run tó ṣàlékún dáadáa ẹ̀ka sábà ọlọ́run tó ṣàlékún ọlá wọn ilé àti kò tí wọ́n dì mú ọlọ́run ní jókòó bàjẹ́ kò bàjẹ́ lánàá ọlọ́run ní jókòó bàjẹ́ lórí ètò pẹ̀lú òògùn ọlọ́run ọba ọlọ́run wà á dé kí wọ́n lo ipò náà pẹ́ ọlọ́run wà á pẹ́ ń bẹ̀ tó ọlọ́run dè kí wọ́n sí aláyọ̀ lánàá ìlú Ìlọrin ìlú màní pẹ̀lú ògbọ́n olóògbé náà ìlú mọ̀ náà ti rìn alhamdulillah yóò ti máa jẹ́ ìlú mọ̀ lọ́la láti fún omi tó káwọn náà láàbí ọlọ́run bàbá ọlọ́run kan wálé kan rí so wọ́n wá tó gbogbo apá pátápátá lámì ìgbà kò bí ẹnì kan kó sọ lọ́ọ̀ ẹ̀rí àwọn tá a ti sọ ṣòṣẹ́ tàbí náà ti sọ bẹ́ẹ̀ ṣe bá gbọ́ ìpìlẹ̀ àti parí nǹkan tí wọ́n sọ ló wá fana gba eléyìí yóò fi wọlé wọ́n látà tó lè dín náà lọ́la mú فيسب الله عدم غير علمي ولا تقوم الذين يدعون من دون الله عدوا فيسب الله من دون علمه وهذا ما يقول إمام أبو àwọn òòsà àbí kí ẹ máa bú chọ́ọ̀chì kí ẹ máa bú ẹgbẹ́ bù wọn torí tẹ bá ṣe bẹ́ẹ̀ ó láìkìlì káwọn náà ó rí rẹ́ǹjì kí wọ́n láwọn bẹ̀ kàtà máa bú ọlọ́run èyí wọ́n ní kí yóò bú ọlọ́run ọmọ òsè ní kókó kó báyà ẹ̀ àwọn yẹn ti wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ gbáà nílùú Ìlọrin àtàfà lọ́rin so bí yóò bá sọ̀rọ̀ tí wọ́n àpá ní àkọ́kọ́ náà fi sọ̀rọ̀ tó nǹkan kó mọ́ sọ̀rọ̀ ibi tó wà sí ọ̀rọ̀ ẹ̀bọ́ ọ̀tọ́ wa yóò sọ̀rọ̀ kó sọ kó clear dáadáa so àfa yìí ló náà padà sọ lóòótọ́ lọ́dọ́ àlùtàmì ti sọ ọ̀dọ́ ti bàǹkà jáde fún àkókò sọ kò tí nǹkan tó padà rẹ pé ní àìgbàgbọ́ afẹ́sọ̀ nǹkan tẹ́lẹ̀ kan sọ rí kòtò ìwà lọ so ọlọ́láwọ ọba ló lọrin wọn ti sọ àgbàtí à ń tú màdàmà bandoma sọ sọ lágbàdo kọlọkọ sọ ẹlẹsẹ tí wọn tí wọn announce declaration ìmẹtaba nínú ẹnìbọdì ìbú mo máa wá náà ti pé ní àwọn akẹgbẹ́ wọn àwọn ọmọ ìyá wọn nílùú mi àwọn ọmọ ìyá ilé àti wọn nílùú mi láyé gbọdọ sàwọdí ni wọn bá ànáǹtì ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ni pé ọba wà ní pé wà amúrò náà níta yìí fún gbogbo èèyàn sọ àwa náà sọ àwa náà ká gbọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti gbọ́ ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni anybody àtọ àtẹlòmíì náà sì ní ẹni tó bá tó ń wípò yìí àwọn bàǹdẹ̀ àbẹ̀lọ́ fún àwọn ọ̀sán alẹ́sàn rẹ̀ fún ìyílẹ̀ àti fún nǹkan mi àbí gbọ́rọ̀ mọ̀kánná nídòkó mi náà àwọn kàkà àwọn àyàn tó pọ̀ àwọn àwọn èèyàn tí ń pẹ́ láti jọ yìí tí àwọn onídìí kí wọ́n tẹ́ sọ̀rọ̀ àwọn tán sọ̀rọ̀ lánàá àwọn kan ń bọ̀ àtàgé gbogbo ẹni ẹnibọ̀dì dákẹ́ wọ́n ń bá kọ́lẹ̀ lómi ìtanu bá oúnjẹ ọlọ́sọ̀rọ̀ lọ́wọ́ ó ń wó ìsìláàmù nù ó ń wó ìsìláàmù nù ní tí ó sì tí ó tẹ́yẹ̀ gbọ́dọ̀ tẹ́mi tẹ́mi ó ń sọ́nà sọ́lá sọ́nà pé ẹni látàtúbà sáábì ẹ má tẹnu sáátà àwọn tàbí ni ẹni tó bá tó bá tẹnu sáátà àwọn tàbí mi sáàlì ìlànà tó lọ wọ́n ní màláyé káàkiri wà ní sí àjùmáyé ẹni tó bá fẹnu sáátà àwọn tàbí mi èèpì ọlọ́run ọmọ bá ibi dandan ọmọ láìpọ̀ máa tẹ ìdílé kódà àwọn èèyàn máa tẹ ìdílé ẹ ibi èèyàn gan kò sí tẹ́rí gbà ká tó máa gba àwọn màláìka ká tó máa tuntun ọlọ́run gbà nínú àdéhùn mi ò ṣe ọlọ́pàá yìí pé ní man aada liwa yiyan man aada liwa yiyan ẹni tó bá tó bá ń bá àwọn àyè mi ọlọ́run bá sọ̀tá ọ̀pá àdáńtọ́lọ́ọ̀dẹ̀ káàkiri mo ti àdáńtọ́lọ́ọ̀dẹ̀ lákòótá ló lé wí ìyẹn gbọ̀ngàn ọlọ́run ẹnìkan ò sí níjẹ ẹ̀rí níjẹ ẹ̀ta níjẹ àwọn ní gbogbo ọjọ́ kó mú ìjẹ máa bẹ̀rẹ̀ àtàwọn àti gbogbo àwọn onísọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́lọ̀ kó fẹ́ yìí wá. tó kàfáàrọ̀ ó wà nínú ẹ̀sìn látọ̀dọ̀ ìṣẹ́ ọlọ́run bá kò sí àbá kankan mú àbá àkọ́mọ́síwò tó sọ pé kò sí kàfáàrọ̀ tó òní náà nínú nígbà tí fẹ́rẹ̀ kẹwàá pé ìnáwó àlùkàfáàrọ̀ tó gbogbo ẹnikẹ́ni tó bá túnu nínú àwẹ̀ tó máa mọ̀ tó fojú lẹ̀ láì ní wọ́n lò ní tó kàkàtà àwẹ̀ pàníbi akílẹ̀ yálà ó jẹun ni àwòṣòro bí àbúròmùmí àwòjì mẹ́rin àbí ó bá ìyàwó ẹ̀ lò pọ̀ yóò sàkàfàrà màá àlùkọ̀dọ̀ màá àlùkọ̀dọ̀ yóò sì san ọ̀dọ̀ ni pé sáà kan ló fi tètè tó ṣe yóò san kàfàrà yóò tún wá san ọjọ́ òun padà nǹkan tí madam mamali fi tó sọ ni ni pé ẹnikẹ́ni tó bá máa ń mọ̀ fojú lẹ̀ já òwe lọ́sàn-án ọmọbọ́n yálà nǹkan mẹ́ta ni làwọn kà jíjẹ mímu àti ìsúnmọ́ ìyàwó ibi tí àwọn àáfàá tí wọ́n ṣàlàyé òun ni níbi jíjẹ àti mímu ìfọ̀sí àdìsí àbúrò rẹ̀ yọrọ àti àdìsí ìjànàwá nípa àwọn àdìsí òmìnira tó wá lórí ẹni tó súnmọ́ ìyàwó ẹ̀ òun arákùnrin lọ bá ní pẹ̀lú àríwá sálà ibi bá ti dòkó báyìí náà ni ó sì dé omi hẹlẹhẹlẹ ó ní hàlẹ́kìtù wà hàlẹ́kìtù ya Rasulullah ó mà ti dáràn òun pa òun ti sẹ́ni máa ń pààyàn kódà òun tó kó bẹ́ẹ̀ lòmíì náà yóò ìyàwó rẹ̀ ń sọ aláwọ̀ ní kò wà máa dà kí ló ṣẹlẹ̀ ni pé òun súnmọ́ ìyàwó òun fi nàá Ramadan, lọ́sàn-án rọmọgán torí pé òru ní kàfàrà ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fún wa ó ń ṣe ọlọ́run àbí ìfà ọlọ́run àlẹ́ wà sánà wípé tó lè bọ́kùn lọ́rùn ẹ̀rú nínú báwọn òkà tọ̀ ṣé ó lè bọ́ aláìní ọgọ́ta ó ní báwọn òkà fóun ò lè ṣe òkè tó lè gbààwẹ̀ ọgọ́ta ọjọ́ oníkòrè ìrọ̀rùn fóun ànẹ́gbẹ̀lá àlọ́sálà ó tó ń bá ẹ̀kọ́ rẹ̀ ó tó ń bá ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ arákùnrin náà sì dòpò wọ́n wá gbé sámúlù fún oníṣẹ́ ọlọ́run ọba nínú ìjókòó náà oníṣẹ́ ọlọ́run ọba pé ní àyìnà sáà èyí ẹni tó béèrè béèrè ẹ̀ka mo ló wà wọ́n ní anahona ya Rasulullah mo wà níbí yìí wọn fi lọ àti gbé sámúlù kó lọ fi ṣe kàfáà fún àwọn aláìní arákùnrin wa sọ àálà àkọ̀rọ̀ mi ní ìyá ọ̀tọ́ lọ́la jẹ́ kí o tó lè fi sàrà ọ̀fẹ́ tó tún tó fi ju èmi lọ lórí sọ́lọ́ oníkòwò lẹ́ẹ̀dì bá àtàkàbí hàkì òun fẹ́ tó bí ọ̀dẹ̀ lódodo ìbúra máa báyìí na làbàtẹ́ ha làbàtẹ́ ìmẹ̀dínà pé nínú mẹ̀dínà pé bìkan ní ìgbẹ̀rẹ̀ bí pé kò láàrin lábàtì méjèèjì ìtàwọn pé ní òkè tó bí àti àti òkè tó nà fàpèjì wò òkè tó bí wà ní òkè tó nà wà níbí pé láàrin òkè méjèèjì kò sí ẹni tó tún tòsí ju tó lọ́mọ yẹn tó ọlọ́ọ̀lọ́ tó náà ní pírẹ́tìpà olùsì ní màdínà àgbà àwọn tí ò ní fóònù náà ní ó ń ṣe ọlọ́ọ̀lọ́ àwọn kálá ó wá rẹ̀ nìyẹn tàbí ní pé hátà àbádá tí àyà wò ó sọ̀rọ̀ lọ́wọ́ àtàn tí èyí èrè fi tẹ̀lé ara pé à iye oṣù ọlọ́run bá yìí wá ní pé kàfọ́ dàpọ̀ bí àlàyé lọ́wọ́ fi lọ́wọ́ fún àwọn ará ilé rẹ̀ náà tó kó ní oṣù ńbẹ. sọ̀rọ̀lọ́wọ́ àyè wàsálà ẹ̀sìn nu àdínì yóò sọ̀rọ̀ ẹ̀sìn rọrùn púpọ̀ ẹ̀sìn rọrùn púpọ̀ tó àwọn gbogbo àwọn onímọ̀ pátápátá wọ́n dúró lórí pé ẹni tó bá súnmọ́ ìyàwó àwọn Imam Malik tó wá gbó fọdà àwọn tó wá tẹ̀síwájú wọ́n ní kódà tó bá jẹun tó máa máa jẹ tẹ́sẹ̀ pé gàtà ń ṣe tó mú mi tí gàtà ò ṣe dèédé nǹkan tẹ́ni tó bá yàwó ẹ̀ lò pọ̀ tí ó ṣe náà lọ́nà ó ṣe ibi táwọn afá sọ̀rọ̀ sí ni àwọn eh, Imam Abu Hanifa Imam Shafi'i Imam Ahmad wọ́n ní fẹ́ rárá tí ẹni tó bá bá wọn olóòmù tí mo yàwó mi kíkè náà ó jẹun ó mú mi ju mú kan àwa òun ní sọ bẹ́ẹ̀. báwo má lè fi náà lò kọ̀tì kẹwàá rí sáǹpẹ̀ ní fíkì àgbóyè ẹ̀sìn àdìsò kan nínú gbogbo wọn náà lò àwọn tá a ní àwọn onípò lórí ọmọbọ́n àdìsò àwọn òrẹ́ra ìyàtì àṣàna yálà àṣàna ni má má lè fi náà àdìsò lò náà lò òun wá tún ọwọ́ wá ní kófin tó ń rí mi wípé ẹni tó wá bà ní kó ní kó ń súnmọ́ lọ́sàn-án ọmọbọ́n ṣé ìsúnmọ́ nìkan ni ọ̀nà ni nǹkan tó bá súnmọ́ ìyàwó rẹ̀ ní ọ̀sán mi pẹ̀lú kò ní dáná kí ẹ̀ máa bá sí ṣàwárì nìkan ṣàwárì náà gba oṣù ààwẹ̀ ní ìdájọ́ mẹ́fà lè nígbà mú ẹ̀ so kí èyí máa wá gbá àwẹ̀ sí ṣàwárì tó bá súnmọ́ ìyàwó ẹ̀ lọ́sàn nínú àwẹ̀ sí ṣàwárì ìjọ dáná kankan kò dáná kankan kò dáná kankan àti àjẹ́ pé ní àṣírí bẹ́ẹ̀ ni pé tó wà fún oṣù Ramadan òun ni arákùnrin yìí òun ló fojú di wọ́n á ní pé kì í ṣe pé ìbáyàwó nílòpọ̀ nìkan gbogbo nǹkan tí èèyàn bá ṣe tí ń bá ti ń jẹ́ ìfojúdi sí oṣù Ramadan ó dára kan fara a rí pé ọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ dáadáa ó fẹsẹ̀ nílò wípé ìbáyàwó ló kọ̀kọ́ ni ọ̀nà bọ̀ tó dé pé ní ó ṣàpèjúwe àyẹ̀tò lọ́dọ̀ tó fi wọn àwọn á ní pé ìbáyàwó ló kọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ni ó báyàwó ló kọ̀ ó ṣàpèjúwe ó má má jẹun ó ṣàpèjúwe ó má má mọ̀mí ó ṣàpèjúwe tó nínú mọ́tà ní ti wa ló ṣe fàfàrà lọ́dọ̀ àwọn jùmọ̀wó rọ̀ ní pé ní ìbáyàwó ló kọ̀ nìkan ní àfàfàrà ibi táwọn afá kò sẹ́ni kan sọ̀tọ̀ pé ní lọ́sọ̀ Ramadan kò sí kàfàrà pọ́nbélé kò sí wọ́n á ní kò wọ̀lì kàfàrà tó fi ìdáníkà níta ń pè ní kàfàrà gẹ́gẹ́ kò sí tàlàyé wọ́n ní ẹ̀tọ́ àmọ̀ sí sínà ní sínà náà mọ́tà bí má máa lè fi ṣètò ní àkọ́kọ́ mi tẹ́yìn ó ti gbé òní pé kó bọ́kùn lọ́rùn sọ́rí kó bọ́ aláìní oúnjẹ kó bọ́ aláìní ọgọ́ta lèkúlè mẹ́sìkínì mọ́tún bí mọ́tún nàbí sallallahu yóò fún un ní oúnjẹ déédéé múdù ànábì sallallahu alaihi wasallam tí ń ṣe one point ní kan kilogram lónìí one kilogram and five hundred gram òun náà ni apàdà ẹ̀sìnlẹ̀sì múdù ànábì sallallahu alaihi wasallam déédéé táwọn yọ nínú nínú àwọ̀ játa déédéé játa òun náà ni ẹ̀ńtàn ó yọ kọ́ọ̀lá fàdálíkà ààbò ìlẹ́nà yìí ni pé múdù ànábì sallallahu alaihi wasallam òun ni làwọn faramọ́ kí yóò fi ṣe pé òfin jọ kàfá òfin kí dáná kàfá òfin dáná kàfá ara rẹ̀ so bọ́ọ̀lá wà láwo bákan náà ẹrú ẹni bẹ́ẹ̀ láwo áyù kẹsẹ́rọ́ bìín sí farakọ̀bà àbí kọ́bọ́kù lọ́rùn ẹrú number two àwòsíyàmù ṣàárẹ̀ ní mọ́tàtàbíyìn àbí kó gbàwẹ̀ ọgọ́ta ọjọ́ ní pé bíṣẹ̀rì kíbùn àbí kó bọ́ kù lọ́rùn ẹrú àbí kó bá wẹ̀ oṣù méjì bí ó ṣe tó ohun tó bá wá kó lọ́nà míì èrè kó dẹ́sẹ̀ àmọ́ ó tó kò dẹ́sẹ̀ kò sì rí kàfáyà ìṣẹ̀tọ́ káyé pé ní obìnrin tó yẹ kó ti tíwájú obìnrin tẹ́yìn òun náà ní ọ̀tọ̀ báyà pé ní ó jọ̀kù sí ìyá òṣàrẹ́ ah, oṣù méjì oṣù láìpẹ́ mbẹ́ but that order of ah, arrangement kò ní òun lásán olóòpá tí alimami yahya ibn yahya al-laythi yahya ibn yahya al-laythi ah, ọ̀kan lára àwọn àgbàfà Andalus nígbà tí Andalus jẹ́ ìlú ìlú mùsùlùmí ó sì jẹ́ olórí àwọn àfà jọ́nà lọ́wọ́ òun náà ni mo fi jọ́nà lọ́wọ́ gẹ́gẹ́ bí bàbá wa bá ní ìlú Ìlọrin wọ́n á ba ọba ọba àlóyìn ó dáràn ọ̀tọ́ba àló dáràn wọ́n á lè bi àwọ̀fà yìí fún àwọn ọgbà fáànù náà yìí pé òun bá ìbáyìí ló ṣẹlẹ̀ mọ́mú yáhìá wá rí pé nǹkan bá wọ́n ṣe ní wípé ó bá wẹ ọgọ́ta ọjọ́ ìní pé ó fo option pé kó fọ́ aláìní fifty kókò ó fo option pé kó tẹ́tìrì kó túkù lọ́nà ẹ̀rú kan ó fò wọ́n lọ sí nàmbà tírì wọ́n yá ní pé náà pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ náà ní pé tó jẹ́ kóhun ṣe bẹ́ẹ̀ náà ní wípé ẹni yìí ọba ni ẹ bá ní kó bá gbogbo òru àwọn ìlú Andalusi yóò bọ̀ kò ní la ọgọ́ta ìlú ìlú ẹgbọ́tọ̀ ìlú lè bọ́ àgbẹ̀rún èèyàn kò ní ní kí ní rẹ̀ lára pẹ̀tọ̀ ẹ bá ní kó bá kò lẹ́nu ẹrú ló lọ jàrá yìí yóò bọ ogun yóò bọ ọgbọ̀n kò tó bá gba àwẹ̀ òun fẹ́ kó ní fílì rẹ̀ àbájáde àgbọ̀nà orí bẹ́ẹ̀ tó mọ́tẹ́ tó wù tó ṣe wà nínú sẹ̀rí àdúgbò bẹ́ẹ̀ tó máa máa má ṣe nǹkan tí ò sí tó ní ìgbà tí ẹnibọ̀dé bá ti ń bì táà tó bá ti ń bì táà ti àǹfààní náà ní wípé káwọn aláṣẹ kan máa kọ̀rẹ́ tó àbáwọn onímọ̀ kò sáwọn ọ̀pẹ́ ìwà náà ò sí ìfọ̀nà ìyá nínú ìlànà ìlú so ìmọ̀ olókun ìmọ̀ olókun bí bí àròkó bẹ́ẹ̀ lè parí òkè ìbá lè parí báàbù ìyáàmù وليس على من أفضل في قبل رمضان متعمد كفارة ومن وكي كو بدا تاكا كايم àtẹni tó tó súnmọ́ ìyàwó ẹ̀ àtẹni tó jàrẹ̀ sí àtẹni tó mú mi sáà pé ló bá ní oúnjẹ kódà ìtumọ̀ ìyàwó sápòjú ìlú ìsìn ó rẹ arákùnrin kan ààrẹ fi tu àwọn dókítà wa ní pé nǹkan ṣe yìí ó ní ìdí bí akórókórí ẹ̀wọ́ ẹ̀ sápòjú ìlú tí ò bá ti rí kò láìpìlẹ̀ tó di ìsinmi bàbá ní pé irú rẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ náà ni gẹ́gẹ́ bí kò tèrò náà ni so ìlàjú oògùn rẹ̀ ti ní ìsúnmọ́ ìyàwó so yóò súnmọ́ ìyàwó ìdáhàfáàfà ní pé ní òkè ìyàwó rẹ̀ tí ò bá ní ó lò tí o bá ní owó so àwọn afa àti àyè wọn ṣàlàyé ìmọ̀ ìjọ ìlú káfá àti imagination á tí o bá ní ìyàwó kan nípa àwọn awọ ìyàwó mélòó ló lọ́pẹ́ ní ìyàwó méjì ló ní ok tí a méjèèjì wọn ṣe ayé lọ ìwọ̀n ṣe ayé bọ̀ ìkan ṣe ayé lọ ìkan ṣe ayé bọ̀ yìí tí o ṣe ayé bọ̀ wọn wá ní pé ní ẹ̀ṣọ́jú ìzára yóò tó bá ń tẹ́ rẹ̀ dáadáa arákùnrin yìí wà fún wọn ìyàwó rẹ̀ tí ń ṣe ayébọ̀ lọ́wọ́ àti pé ní kéèyàn tó mọ́bìnrin tó máa ń ṣe ayébọ̀ lọ́wọ́ òṣèré àgbà ọláyé pé ní ẹ̀rẹ́fẹ́ ọkùnrin lè bá ìyàwó ẹ̀ tí ń ṣe ayédọ̀ sí gbogbo ọ̀rẹ́ pátá kan lè bá sí àbá àgbé ọ̀kan gbọ́dọ̀ wọlé ni tirẹ̀ ni bẹ́ẹ̀ o lè láàbù ìsàn ìyàwó ẹ̀ kí ìyàwó ẹ̀ láàbù kó láàbù ẹ̀ so kó fi rìlíìfì náà ìpẹ́ ní kó rìlíìfì gangan ni ohun tó fẹ́ lò wọ́n fi rìlíìfì nísìnyí ohun lẹ́sẹ̀ torí pé aláàrẹ̀ ni ìyàwó náà sì lẹ́sẹ̀ torí pé ìyàwó náà gba gba irú ìyàwó bẹ́ẹ̀ òun kámọ́ kámọ́ bẹ̀ gbé bàtà ń sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀fẹ́ tuntun ẹlòmíì jáwèé tó àpèjú ẹ̀ ilé ètò ìyàwó náà kò ní ní ẹ̀sẹ̀ yóò kàn san ọjọ́ ìpadà ni. fọlọ́ àlẹ́ ẹ̀ tó bá tú ní lọ́sàn-án ọmọbọ́ọ̀lù tí bá ń san ààwẹ̀ ń padà tẹ́lẹ̀ fáwọn yóò pé ní yóò gbà padà ni ìtọ́ta jìyà ni. àlẹ́ sàlẹ̀ mẹ́ta sọ̀rọ̀ fẹ́ kọ́ bá ọmọ ọmọ tí wọ́n ń san lọ́wọ́ tó bá máa ma já kàfàrà náà tó yí òun kò ní san kàfàrà ma ó ní ẹ̀sẹ̀ ńláńlá sẹ́mọ̀ ohun onísìn ó ní òun ipá òun òkà fún ọgbọ́n ní kò sì lè bọ́kùn náà ló wá pọ́ tíùsì láti gba àwẹ̀ ọgọ́ta ọjọ́ ní wọ́n ń gba ọgọ́ta ọjọ́ ńlọ ó sì gbọ́dọ̀ bá tẹ̀léra wọn ni àyàfi pẹ̀lú ọjọ́ òrí tí òní jẹ́ kó lè tẹ̀léra wọn ó wá dáa nìkan ó wá màmá já àwẹ̀ kàfàrà tí ń dà wọ́n so eléyìí ń kọ àtúrákì kàfàrà yìí pé kò ní sa kàfàrà wọn lọ́dọ̀ gbogbo àwọn afá ìbẹ̀lẹ̀ ìtàn atọ́ kíyèsí fíkíwà Imam Malik fíkíwà gbọ́yé wọn wípé ìmáàmà jẹun nítorí fófojú di èèwọ̀ sọ̀rọ̀mọ́gọ́ ni sáfì bá ti pípé ohun èèwọ̀ sọ̀rọ̀mọ́gọ́ ni ó yẹ kí kàfàrà tó wà lórí ìgbà tí ń ṣe nínú oṣù mi kò sí kàfàrà nínú oṣù mi bọ́tún náà mọ́gọ́ mi kàfàrà wa ọ̀mọ́nà ọdún mi àlè ilé lọ́fà afáfà tó wà láyẹ̀tò mẹ́rin sọ̀rọ̀ wá sí ìlànà àfáàkọ̀ fi ẹni tó bá dákú ó dákú ní òru Ramadan ní òru Ramadan bá àfáàkọ̀ bá dàkú ló fàjírí tó ẹ̀yìn àlùfájà ló tó wá ló tó jí ló tó jí fáàrí ẹ̀kọ́ bá wù sọ̀rọ̀ kẹtọ́ sí náà ní pé yóò yóò san àwẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wà níbí nínú ọ̀rọ̀ mi lọ́dọ̀ ọmọ ìlú kíyà ní kòkò ní san àwòrán yóò sì gba àwẹ̀ ọjọ́ mu kó sọ èyí tó sì onílẹ̀ dùnú èyí pé irú rẹ̀ gẹ́gẹ́ bí ìdájọ́ ẹni tí ò sí ìbàlágà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àtẹni tó ní áyédọ̀ tàbí fọ́ tó tún bọ́kọ̀dá adé pé yóò jí lẹ́yìn àwọ̀ náà ni. fọlá wàlá yà kọ́bí náà sọ̀rọ̀ wá sí ilẹ̀ máa bá ọkọ̀ fi àwòfáàtì bẹ́ẹ̀ ni òní máa sàgbèsè ìran tí ó bá nígbà tó dákò mọ́ èyí tí ó balẹ̀ màpé ó jí ọ̀nìkan náà ni yóò máa yóò máa ṣe falọ̀ ọ̀yá ń bá gílè sọ ìmọ̀ àyà fọ̀rọ̀ ìfẹ́ àná ọ̀dọ̀ wàrí àwọ̀ ẹni tí bá ń gbàwọ̀ ó dá kó sọ ahọ́n rẹ̀ kó sọ abẹ́ rẹ̀ nínú oṣù Ramadan tó ń tọ́wọ́ onísúnmọ́ ìyàwó rẹ̀ nínú Ramadan onísúnmọ́ ìwọ́pín pẹ̀lú kí sásúnmọ́ra wọn ní ìsúnmọ́ra wọn gidi wà lábùbà sáwọ̀ tí bẹ́ẹ̀ ni kò ní máa sun òní máa fara wura wọn wàlá kúbúlà tí lè lázà wọn ò sí ní máa kí ìtara wọn ní kìí kí ìgbàdùn tó wọn ni máa ṣe léyìn fi nahari Ramadan ọlọ pé wàlá ya rumi zalika àlẹyìn ilẹ̀ ìfìlà yá yìí léyìn kò sí iṣẹ́ ìwọ̀ lóru Ramadan ṣe wàlá bá ta yẹn ok wàlá bá ta á yẹn fi àjọ nù bá ń fi nàlọ́ kò sílẹ̀ àti kéyìn kéyìn owó súnmọ́ ìyàwó lóru kó wá jí ní ẹni pé ní janaba kò bá àwẹ̀ jẹ́ ẹni tí ó bá wá ronú lọ́sàn Ramadan bóyá pẹ̀lú mọ̀báṣára ni ó súnmọ́ ìyàwó ni àbí ó kàn sáà mú obìnrin olóbìnrin tòtítí tó fi wá tó fi dàára tó fi dàára bóyá wọn sí àtìyàwó ní ilé àbí ó lè kó ń ta ní àtẹ́mú ilé mú obìnrin olóbìnrin tó fi dàára kọ́ pé yóò san kàfàrà ìtòlọ́dà wọn màlìkíyà àmọ́ ń bọ́n Ramadan ìmán wa ihtisaban tó eléyìí onífẹ́ ẹnikẹ́ni tó bá tó bá gba àwẹ̀ Ramadan àwọn tó fẹ́ ká máa ṣe náà nínú Ramadan ló fẹ́ máa kà yìí ìmánan kádà ní ìbádà nínú Ramadan wa ihtisaban lẹ́nu tó gbogbo ẹ̀sẹ̀ ní ẹ̀bá ti ṣe ìfúrájú wájú náà kò yẹ ṣẹ̀jọ́ bẹ́ẹ̀ náà kọ́lọ́kọ́ kan náà bẹ́ẹ̀ wà àmúgbà àǹkí átámú àǹkan wákàtí mara àmú àìkú ń ṣe àwọn ojúpọ̀nà ìbádà míì bẹ́ẹ̀ náà kọ́lọ́kọ́ bá rẹ̀ fún wa قال وإن قمت فيه بما تيسر فذلك مرجو فضله tí a bá ń yaná fílà lóru pẹ̀lú nǹkan tí tó rọ̀ ọlọ́run bíi máa pẹ̀lú nǹkan tó rọ̀ ọlọ́run látà méjì ni rákà mẹ́rin ni tó tàbí ṣẹ̀rẹ́ àti tó gbé kalẹ̀ lọ. kọ́ọ̀lù àtàkì ìròdùnú mòbìlì ààwẹ̀ máa ń pa ẹ̀sẹ̀ rẹ̀ ni alkiyamu fihi fi masajid jama'ati bi imani kí ọmọ lọ kí ásámú níbi mọ́tàlásá ti ń kí jẹ́ láti ń kí dàmà tó ó dáa púpọ̀ lẹ́yìn ìmáàmù قال من شاء قام في بيته فهو أحسن لمن قويت نيته ووحده pé bí a bá ti ń kí nínú ilé náà fún ẹni pépà rẹ bá kà kò sí láì fi ń bẹ̀ bí a máa ń kí nínú ẹni pépà rẹ bá kà kò sí láì fi ń bẹ̀ kò sí a máa ń kí lẹ́yìn ìmáàmù ọ̀dà torí pé yóò mọ̀ nílá dáa jẹ̀má kò mọ̀ nílá dáa náfìlà fàkánà sálàkù àsọ̀lẹ̀ yàkùmọ́nà fi ìfi màsáàjì ìdìbò ìṣẹ́rìn láta àwọn ogun rákà ni wọ́n ma miki, kí wàkánà sálàkù sọ àlẹ́kù àwọn ẹni ìtajú ẹ̀kọ́ múnà fi ṣe màsáájú ní mọ́sálásí wọn a máa ń kí ogun rákà tó ń ma yòó tèrú náà bìtàláàtì wọ́n wà á kéwú sí rákà ní ma jẹ́ 23 ní pé méjì méjì méjì méjì ogun bẹ́ẹ̀ wọ́n kì í mú sálámù lẹ́mẹ̀wá wọ́n wà ṣe wítìrì mẹ́ta wọ́n ní pé ní wítìrì wọn rákà kìíní rákà kejì rákà kẹta kẹ raka méjì tó lè gbà nínú hadith yẹn lọ́wọ́ aṣọ àgbàlọ́ tààlà àti àtàwọn hadith mi ọ̀là wà ẹ̀sìlú náà báyìí náà ṣàfihàn wàlúwítírì ìsàlàyé tó níbi ìwọ̀n pé ní wọ́n ti òǹpinya òǹpinya láàrin ṣàfihàn àti àti wítìrí ìsàlàyé ní kọ́wọ́ fìlàkà ní wọ́n jòkó wọ́n fẹ̀sán sálámù ọ̀rọ̀ kejì nínú mọ́sáàbì máa ń bá nìkí òòlù ọ̀rọ̀ àkọ́kọ́ òní ló fẹ́ fẹ́ rí rẹ̀ òní láìpẹ́ ń bẹ́ kọ́lá fún mọ̀sọ́lù bá dà dáìlìkà sísan wàsàlàfínà raka wàyọ̀rọ̀ sáfù fún mọ̀sọ́lù bá dà dáìlìkà sísan wàsàlàfínà raka wàyọ̀rọ̀ sáfù wàlúwẹ́tì wàkúlù dáìlìkà wàásìrùn pé àní lẹ́yìn náà máa máa lè fi rọ̀ nínú ìpọ́ọ̀tù nǹkan tó bá ń lẹ̀ máa máa lè fi pé one hundred ninety two ìjòrí one hundred ninety sorry one hundred seventy nine not one hundred ninety two one hundred seventy nine lóko wọ́n bí ní 92 years ọdún 92 lẹ́yìn hijira wọ́n bí máa báyìí ó sì kó ní 179 pàtàkì ọ̀rọ̀ ọ̀rọ̀ wájà àmọ́ àbọ̀ àyíká òun kó ní 150 ìjòrí the same ọdún tí wọ́n bí máa ń ṣáàtì máa òun kó ní uh, ọdún 204 máa ń ahmed bin hanbali òun kó ní ọdún 241 gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìpátápátá ọlọ́run ní kí wọ́n fọ́ọ̀lù sínú alukòrónú àlùfáàbọ̀là àwọn sẹ́ńtíórì tó ń ṣe ọlọ́run bá jẹ́rìí pé ní àwọn ni wọ́n dá rẹ̀. fáyọrò náà tó fármí tó mẹ́lẹ̀ lé lẹ́yìn lọ́nà òwò tó mẹ́lẹ̀ lé náà lọ́nà sẹ́ńtíórì mẹ́ta yìí ọgọ́rùn-ún ọdún mẹ́ta gbogbo wọn pátápátá wọ́n fọ́ọ̀lù sí ọ̀ndà nínú ọgọ́rùn-ún ọdún yìí. so kọ́ ẹ pé ní àwọn sálà àwọn tó ti tájú òun nínú mà wọn a máa kí twenty three onílẹ́yìn náà wọ́n tún kí thirty ọgbọ̀n aláta ọgbọ̀n láta wọn fi dúró tí wọn fi kírun tó torí pé àwọn yìí wọn gbàgbé máa ń parí jùsù kan wọn fi kí ásámù kan tó gbàgbé jùsù méjì wọn fi kí ásámù tó ẹ lè parí kùránì méjì àbí mẹ́ta nínú ramadan kánà kó gbà fún wọn. ìsáwa náà kí àbẹ́lẹ̀ kánà kó gbà. Thank you.

ìmáàmù kábàrà kò náà kábàrà ó sì wá bá ìmáàmù sínú pa kókó lẹ́yìn ìmáàmù ìmáàmù sì tóbi sálámà pẹ̀lú òkè aláwọ̀ máa kára yìí ọlọ́run tàbí ìjà rẹ̀ ọ̀sẹ̀rẹ̀ fún ṣe sábà lọ pé ní gúúsù aláwọ̀ gúúsù aláwọ̀ kéde kó sínkù bá ń fa ṣe à pé ẹ̀sẹ̀ ní tí èdè kẹ́kẹ́ àsọ́rì ní tí èdè kẹ́ àgbọ̀ ọgbà kéde ẹ̀sẹ̀ mi àforíjì ẹ̀sẹ̀ sì ní ìyẹn mà táwọn bá ti ẹ́sàkùrọ̀lọ́ ẹ́sàkùrọ̀lọ́ ẹ́sàkùrọ̀lọ́ ẹ̀fọ́ àlímọ̀ àwọn sẹ́kà ń bẹ tó ń ṣe ọlọ́pàá akọrin pé ọlọ́ àlọ́ta pẹ́ẹ́tẹ́ bá ṣe ń kókò rí gbìyàn ṣàkóso yẹ ká máa tọ́jú kòkòrò sínú sọdọ́kù ká máa kí lẹ́yìn àbọ̀wá ìmáàmù ojúṣe wa ni àfi òláwà àfi ọ̀rọ̀ súnlẹ̀ àbẹ́rẹ́ lámọ́rin nínú ẹlẹ́ẹ̀kejì tí ìbá wa pẹ́ tí àbá pẹ́ kọ́ tó dé mọ́sálásí èyí tó dáa jù tí náà ò sí ìkí ìṣáyì lápèjúwe èyí tó dájú ni pé fóun ọjọ́ yìí ìrun jàmáà tí wọ́n ń kí yóò wá dà níyàn ìṣá àwọn jàmáà ń kí àwọn kí á sámú yóò dà níyàn ìṣá lẹ́yìn ìmáàmù bá bá sálámà yóò kì ní kí pé òun ò bá wọn kóun fẹ́ pé ìrun èyí tó dájú because oṣù àwọn ọ̀sán lọ́nà kan sọ pé ní àwọn gbọ́dọ̀ àkáǹkì òun lẹ́yìn tó fi wọ́n ti ń kírun àwọn àkáǹkì náà wá dé bóyá náà dẹ̀rẹ̀ ìròyìn wọn tó ń kírun wọ́n ní pé àfọlàká ni máa àfọlàká ni máa ìrun méjì ní mọ́sálásí kan náà ìrun méjì ní mọ́sálásí kan náà á tó kò dáa tó kí àjàmá àkọ́kọ́ kó máa lọ kí o tó wá ṣe ìkọ́mọ̀ níbẹ̀ ń kó lọ́n kírun mi fúnra àkọ́mọ̀ jẹ́ náà sábà nìkan kọjá pé ìyẹn jẹ̀bi wọ́n ń ká ìlà lọ́wọ́ ní lápẹ̀jù pé wọ́n ń ká kìlọ́ lápẹ̀jù ìyẹn wá dé kèsì ìka ìlà kò wá ní dóńbẹ̀ kó dàbí ayé láti tiẹ̀ kó máa kí tí máa mú sí nkí ayé láti kí sáńkí àti lọ́wọ́ ní tí ó ṣe náà ní pé yóò dọ́ ìyẹn wọn pẹ̀lú àníyàn ìrun tiẹ̀ tó fẹ́ kí yóò kí irun wọn àbápẹ̀jọ àwọn kí á sí àwọn dàníyàn ayé là yóò kí ayé là lẹ́yìn wọn sọ́ba sálámù ní kí àlàáfàgbé tiẹ̀ tó kára wọn ká tiẹ̀ kú ọlọ́run kó gbà ní lẹ́sìn fún wa wọ́n ní ọ̀gbọ́n dárí kàwá àti gbòmí tọ́lọ̀ wọn kéèyàn lè ṣe ogun nígbàtọ́ ní kéré rákà ní ọgbọ̀n ní mẹ́wàá ní gbogbo ẹ̀ ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa ọlọ́run wà ìfẹ́lẹ́mú wà ìfẹ́lẹ́mú mi àti ìlú ti máa sálámà ní káàdùn ìlú ti وقالت عائشة رضي الله تعالى عنها ماذا زال رسول الله صلى الله عليه وسلم في رمضان ولا في غيره على اثنتين عشرة ركعة بعد الوتر yẹn lọ àìsàn ọjọ́ lọ́ta ara àyà ó gba ìgbà wáyé ó ní pé òun ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run àtọ́lá kó máa bá a pé kò kí ju rákà méjìlá lọ rí orí àlá ìsìnà àlá ìsìnà tí a ṣára tàràkà méjìlá ní máa ń kí lẹ́yìn tó bá tabayọ wítìrì fún bẹ́ẹ̀ ni pé yóò kí rákà méjìlá yóò wá ṣe wítìrì ìgbà míì bẹ wítìrì kan ni ó kì ìgbà míì bẹ wítìrì mẹ́ta ìgbàmí ìbẹ wútìrì márùn sáńpẹ wútìrì náà ní pé odd number number tí ò ṣe pé sí méjì tó ẹyọ kan wútìrì mẹ́ta wútìrì márùn wútìrì tó àkọọ́lẹ̀ ẹ̀rẹ́ ikú oúnjẹ ọlọ́kọ̀ọ́lá ọ̀fẹ́lá tó ṣe wútìrì pẹ̀lú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó àwọn míì ọba àdéhùn mi wá ìyàtọ̀ sí ìsìyànlọ́wọ́ ayé ká gbà wáyé ìpé láì wọ́n nípa ló sọ ọkọ̀ wájú so ẹ̀yí tọ́lá ní fẹ́ẹ́ ká ló kó orí ló gba ìgbà wa èyí tó kàn wá ni wípé tí gbogbo kan tí wọ́n ń sọ yìí ìjọba ní àkọọ́lẹ̀ àbí pàtó sínú àkọọ́lẹ̀ tó wà ní àkọọ́lẹ̀ ẹ̀rùmọ́ àkọọ́lẹ̀ mẹ́rin máa lè gbà fún àwọn bàbá àti àti sọ̀rọ̀ rẹ̀ ní bàbá àti sọ̀rọ̀ rẹ̀ yìí pé síra àkọ́kọ́ síra àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kọ nípa àdéhìí oríṣi ọlọ́run àti sólúnà àmì lọ́pàá tí ìmáàmù ṣáfẹ̀ yìí wàṣíwà wùlọ́ ìmáàmù ṣáfẹ̀ yìí wàṣíwà wùlọ́ ó kọ rìn kánga náà ó ní wà máa ń lẹ́mí yẹ̀kùn kó tó bó lè mọ̀ wá pàbí bẹ́ẹ̀ sì yìí bàzá kàmínà sàwọ́fẹ́ pé bẹ́ẹ̀ tó mọ̀ àyẹ̀bù ẹni tí ò bá ní wà bá ní ó lè ní o ọ̀dàbí ẹni tí ò bá ní wà bá ní ṣe àwọn ọlọ́ọ̀bá ni tó ṣe fún ọmọ ẹ̀ èyí tó ilé ahoro ni ilé ahoro dábà tó mọ̀ káyà bò yìí pé ilé tó sòkò rẹ̀ sọ́mọ̀tì ilé tó sòkò rẹ̀ pé ilé ahoro ni tó níbi tí ìtara yìí tó tó ṣe dé nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn ni pé ní má bá da alukọ̀hánì táta àdín sàmà kìtàbọ̀n àfọ̀ṣọ́ nínú wàá pẹ̀lú màmá yìí pé ní gbogbo ayé yìí lábẹ́ sọ́mọ́ta wà yóò pọ̀ fífíra ní ìmọ̀tẹ́ yóò torí láì lólórí tí ó fọkàn balẹ̀ sí nínú ẹ̀sìn lẹ́yìn alukoran mú àkọ́tún yìí tó alhamdulilayi ló pọ̀pọ̀lọpọ̀ la nínú àtàlẹ́ lẹ́yìn rẹ̀ sọ́yìn Bukhari lẹ́yìn rẹ̀ sọ́yìn Muslim lẹ́yìn rẹ̀ Abu Dawud lẹ́yìn rẹ̀ Nasa'i lẹ́yìn rẹ̀ Tirmidhi lẹ́yìn rẹ̀ Abu Dawud Darimi Daraqutni Naisaburi Imam Ahmad àti gbogbo wọn pọ̀ tíra àdéhùn pọ̀ ọlọ́pọ̀ táwọn afáwà lẹ́sàn rẹ̀ so àmọ́ àbúdá òun wá gbìyànjú pé gbogbo àdéhùn tí ò bá ti sí ní mú àta tí ò sí ní sọ́yìn Buhari tí ò sí ní sọ́yìn Muslim so ó láìpẹ́ nǹkan májèmú táwọn yẹn ń gbé kalẹ̀ kò fàyè gba kí àdéhùn tí ò lọ́dà ní sàǹtálà kó wọnú ẹ̀ no má má lè kí òun lé níbi májèmú débi wípé wọ́n á ní sí mọ́mọ́ rẹ̀ bá rí pé kan. àbúta mọ́mọ́ àṣà ní gbogbo ayé tí a fẹ́ mú ẹ̀ràn fẹ́ wá na ìrẹsì àbẹ̀yọ̀ fẹ́ fún lóúnjẹ fẹ́ mú mi òkú wá ní ẹ̀ràn wọn fẹ́ràn ó wà nọ́tọ́rọ́lì ọwọ́ àgbà lẹ́sẹ̀ mọ́mọ́ rẹ̀ rẹ̀ nìkan wípé à wọ́n ṣe lé yìí ó sì lọ ọjọ́ àdìsẹ̀ kú. àtòrí pé ẹni tó bá tan ẹran yóò tàn yàn ẹni tó bá tan ẹran yóò tan ìlú tó kò fẹ́ pé ní kò kò kò lẹ́sìn kò lẹ́kọ̀ọ́ dì mọ́ bò tó fẹ́ wo àdáàlà rẹ̀ déédéé rẹ̀ àti pé àtòkò tó bá jì tọ́lá wo àtòkò tí wọ́n pé ẹ̀ka tẹ̀yàn lásán wọ́n máa lè fi gbé lé ní tó tẹ̀yàn ayé ìyàwó náà máa ṣàyàgbé ẹ̀yìn ọ̀pá wọn. torí pé àwọn èèyàn fọ́ ikú báyìí àwọn èèyàn bá débi wípé tí Imam Malik tó bá gba àdínkù wa lọ́dọ̀ ẹ̀ nìkan àwọn onímọ̀ àdìgbà ìpele sẹ́kọ̀ọ́ lè tàn òyìn sábà òyìn wájú ẹ̀ òun wájú ẹ̀ títí lágbájá olóòótọ́ àti ìdílé òótọ́ tí wọ́n kọ́ fẹ́ ní pé hálẹ̀ rọ́wà á ní Imam Malik tí Imam Malik kì í gba àdínkù wa lọ́dọ̀ rẹ̀ sábà wọ́n lọ pé náà tó ti parí yín ti pààkì pàṣẹ mọ̀ wíwọ́n máa tàwọn aṣọ torí àbẹ́lẹ̀ ọ̀pọ̀lọ̀ tó ṣe àwa náà bẹ́ẹ̀ ìwé ẹ̀ náà wọ́n gba wa látọ̀dọ̀ náà ṣáàpì àbẹ́lẹ̀ tí wọ́n ṣáàpì kò ní Mẹ́dínà kó lọ sí bàdìgáàjì wọ́n kó ń bẹ́ kó lọ sí mẹ́sàrì gbogbo ìgbà tó bá àwọn tó lọ yìí tó bá rí nǹkan tó rú lójú àwọn àpá yóò wà padà wá bá àpá rẹ̀ ní Mẹ́dínà náà máa yẹ nígbà náà wọ́n rìn ní o ìlúkà gbọ́ ẹ̀sìn bàdìgáàjì sí Mẹ́dínà ti mọ flight rẹ̀ pé ọkọ̀ tàbí èrò tàbí flight ọ̀ kó jìnà kó jìnà. wọ́n mú aráàlú náà máa ń ṣàkóso wá máa ń jọ kan tó gbogbo tí ń kó bọ̀ lápò rẹ̀ lówó ó tán ó ta àwọn nǹkan kan tó ní tó lè tà ó tà wọ́n fi ń jẹun kò wá sí ìtàkùn mìíràn títí ó fi kú bíjọ́ mélòó kan tó dé Madina ọ̀dọ́ tó kú bíjọ́ mélòó kan tó dé Madina kò ló ń jẹjẹ mọ́ kò ló ń jẹjẹ mọ́ tí wọ́n á délùú Mẹ́dínà lọ́dọ̀ àfà rẹ̀ kò sáàbù máàlì àwọn amáṣẹ́ ìmọ̀ máàlì kíkà so àwọn ìmọ̀ máàlì tó ní pé kó ẹ̀ǹda sí rẹ̀ kó fún lóúnjẹ wọ́n wá gbóúnjẹ fún wọn ṣáàṣì so nínú lẹ́dà àwọn oníjọ́ mi àwọn kà kún pé kí ọmọ kí ó kọ́ mọ̀ àti gbogbo ní jẹun ìgbà táwọn lọ kábọ̀ wọ́n ṣáàṣì jẹun tán wọ́n lọ sọ fún àfa rẹ̀ pé ah, ọmọ ìsáàbí máa jẹun tán ọmọ ìgbà tó fi kí ló fà àlẹ́ àkùdẹ́ ìlú pé lọ́sà wa sọ ọ́dí rẹ̀ lójú rẹ̀ rí lójú ọ̀nà so òun òun ò sì fẹ́ jẹ èèwọ̀ sínú òun ti wá fọkàn balẹ̀ tó tó ń bá ti lè dárí wọnú ilé máa máa lè fi báyìí èèwọ̀ wọnú ẹ̀ lọ kí èèwọ̀ wọnú ilé máa máa lè fi rí òun wá fi gbọ́ bu ara jẹun àwọn àwọn ní pé fún aláìkún ní o jẹ́mà tàà wọ́n ní tábàlàbà jọ kò sí bọ́bọ́dé bá gorí ibi tábàlàbà orí kò lè rí kò sí rí mọ̀ ọ̀hún ní o táwọn bẹ̀rẹ̀ ní pé ṣé àìjẹ́nà táwọn lè yìn wá nígbà làwọn náà wá táwọn kan lónìí ní ọmọ fẹ́ra ara wọn sọ wípé ní aráàmù gáàsì sánlẹ̀ tí àwọn ti di aláàlì sán aráàmù ló ń dáhùn oúnjẹ aráàmù gánà ti fẹ́ sán wọn àti ìlú ọ̀rẹ́ tẹ̀wé ilé ọ̀rẹ́ àti lọ́hùn ọlọ́run ti gba bẹ́ẹ̀ o ọlọ́run bu ọlọ́run bá ọlọ́run ti gba bẹ́ẹ̀ ọlọ́run bá yóò ti arísì kí ìjẹ ìlú iná ìlú nírọ̀rùn fún wa lọ́nà àdáyé wa àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa àtàwọn òbí wa àtàwọn ọmọ wa ìlànà ìyá nìsáà rọmọdọ́n tá ń gbà yìí ìbẹ́lẹ̀ ọ̀kan kó balẹ̀ ṣe fún wa gbogbo wàhálà wa gbogbo gbìyànjú wa ìbẹ́lẹ̀ ọ̀kan kó má jò dá sí àṣà kẹ́ lọ́sàn-án